ẹ̀yin ènìyàn wa àṣírí ìpàdé ọ̀tẹ̀ wọn ti tú o àṣírí ìpàdé ọ̀tẹ̀ eléyìí tí òsì ààrẹ ọ̀nà kakanfò eléyìí tí wọ́n dì nípa ọmọ adéyẹmọ àṣírí wọn ti tú <laughs> ah ah yorùbá kí ló dé tó jẹ́ pé ìdí ọ̀tẹ̀ náà ti máa ń rí àwọn kan yorùbá bọ̀ wọ́n ní àgbà kì í wà lọ́jà kó ọmọ tuntun wọ́ ṣùgbọ́n àgbà bàbá tẹ́ ẹ̀ ń wò yìí wọ́n ti wà lọ́jà báyìí orí ọmọ tuntun ó ti ń wọ́ ilẹ̀ tírélà gan ti ń wọ́ orí ọmọ tuntun lọ́jà tó pé tẹ́ ẹ bá ní ká wò ó bàbá tẹ́ rí tí wọ́n ń sọ̀rọ̀ yìí ẹ bá wa wo ojú wọn kẹ́ ẹ wo ojú Ìbà Gani adam kẹ́ ẹ wá wo ojú bàbá wa Ìgbòho ṣà ẹ ó rí i pé bàbá yìí wọ́n máa jù wọ́n lọ tọ́ ọ̀bá nígbà wọ́n lábúrò gan ṣó wá yẹ kó jẹ́ pé ẹ̀yìn náà ni lẹ máa jáde lójoojúmọ́ ọ̀rọ̀ tí a ní ká pa iná ẹ̀ ẹ̀yin ẹ túbọ̀ ń gbámúná mọ́ ni ẹ túbọ̀ ń dákún ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí a ní ẹgbìnrin ọ̀tẹ̀ òun ni gbogbo nǹkan tẹ ra wọlé wọ̀nyí a ní ká jèkúrú kó tán nígbà ẹ̀yin tí ń gbọ́wọ́ rẹ̀ sáwo kí ni Ìgbòho òòṣà ọmọ Adéyẹmọ kí ló ṣe fún yín tẹ dáná ọ̀tẹ̀ tẹ pè pàdé ọ̀tẹ̀ lé wọn lórí ẹ máa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu arákùnrin tí wọ́n sọ̀rọ̀ yìí àgbàlagbà sì ni yín o àgbàlagbà tó jẹ́ pé tá a bá ríbì kan tí nǹkan á wọ̀ tàbí ibẹ̀ ò tòrò ẹ̀yin gan ló yẹ kó pẹ̀tù sí wọn nínú àti kíní àti kejì àti wípé àwọn méjèèjì yìí kò sí nǹkan tí wọ́n ń léra wọn fún kò sí nǹkan tí wọ́n ló ṣe àwọn kò sí ìjà láàrin àwọn méjèèjì ẹ̀yin tẹ́ ń jáde síta tẹ́ ń fẹ́nà mọ̀lélẹ́ yìí ṣùgbọ́n ọ̀rọ̀ tí bàbá wa tí wọ́n sọ yìí Ìgbòho ṣá ti fún wọn lésì ọ̀rọ̀ wọn ẹ̀yẹ́ ènìyàn wa ẹ máa gbọ́ èsì eléyìí tí bàbá Ìgbòho ṣàtì wọn fi fún wọn torí wípé ọ̀rọ̀ tí ẹ sọ ó nésì Ìgbòho ṣá sì ti jáde ó ti fún yín lésì ẹ̀ ọmọ Yorùbá àtàtà ọmọ tí a kọ́ tó gbẹ̀kọ́ Ìgbòho ṣá ọmọ Yorùbá àtàtà ni wọ́n tí wọ́n kọ́ nílé ọgbọ́n tí wọ́n mọ̀ràn tí wọ́n mọ òye gbogbo ẹ̀ ló pé sí wọn lọ́wọ́ pẹ̀lú ìtẹríba gbogbo eléyìí tẹ̀ ń ṣe yìí Ìgbòho òòṣà kò bá yín lọ́wọ́ sí i ẹ ṣáà ń wá bẹ ṣe fẹ́ gbógun ti arákùnrin yìí wọ́n ń lé eku sí yín ẹ̀yin ń léjò sí wọn wọ́n ń lé eku sí yín ẹ̀yin ń léjò sí wọn Yorùbá ẹ jẹ́ ká ronú ara wa àbí ibo lẹ̀yin wà o nígbà tí Fúlàní tó jáde tó ń dúnkokò mọ́ àwa ọmọ yorùbá níbo lẹ́wà o nígbà tí àwọn fúlàní tí wọ́n shut down tán ni kò sáyè kó ń jẹ wá sílẹ̀ yorùbá mọ́ ṣé eléyìí tẹ wára wọlé ìṣòun ló wá da ẹyẹ ènìyàn wa ẹ jẹ́ ká fi ohùn sí kẹ́ ẹ gbọ́rọ̀ lẹ́nu òsì Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn OPC tó wà lẹ́yìn Ìbà Gani àwọn ni wọ́n ń da ilẹ̀ yorùbá rú torí pé wọ́n bá a ṣe gbọ́ wọ́n ní OPC pín sóríṣi mẹ́ta àbí mẹ́rin o wọ́n ní OPC rìfọ́ọ̀mù wà OPC ẹ̀rà wà OPC bàbá fáṣeun wà OPC ti ibà Gani àwọn ni wọ́n dá wàhálà lẹ̀ nílẹ̀ Yorùbá ẹ bá wa gbọ́ ọ̀kọ̀ tí bàbá àgbàlagbà yìí tí wọ́n ń sọ lẹ́nu ẹ bá wa gbóhùn sókè hmm. Yorùbá jẹ́ ká ronú ara wa. Sunday bo, mo tún ti dé wá bẹ́ẹ̀ o mo gbọ́ pé àwọn ọmọ ẹ̀ wọ́n ṣe àwọn programs wọn wọ́n sọ̀rọ̀ pé ààrẹ ọ̀nà kákàǹfò wípé wọn kì í ṣe ọmọ Ondo state wípé ọmọ tápà ọmọ fúlàní ni ààrẹ ọ̀nà kákàǹfò ó dàbẹ́ ni pé orí ẹ̀ ti dàrú àti owó àti àwọn ọmọ tó rán síta èmi ò lérò kó yẹ kí wọ́n pẹ̀lú àwọn máa pẹ̀lú ọ̀bọ̀ dáwùrà torí gbogbo yín lẹ mọ ààrẹ kó tó di pé ààrẹ jẹ ààrẹ ọ̀nà kákàǹfò ààrẹ ọ̀nà àwọn kọ́kọ́ ni àwọn ni ọ̀túnba ọ̀fà arigidi àkókó ọmọ arigidi àkókó ni ààrẹ ọ̀nà kakanfò wọ́n dẹ̀ jẹ́ ọ̀túnba ọ̀fà arigidi àkókó láti ya two thousand and three ni wọ́n ti jẹ́ ààrẹ ọ̀nà kakanfò ni wọ́n ti jẹ́ ọ̀túnba ọ̀fẹ́ eh, arigidi àkókó ṣé ọba ìlú ó rò pé ọ̀túnba ìlú ṣó rò pé honorary title ni chieftaincy title ni ṣé ọba ìlú yẹn kò mọ nǹkan tó ń ṣe a wá fi àjòjì a fi ṣe ọ̀túnba ìlú ẹ̀ ọ̀túnba ìlú la mà pé ó jẹ́ ọ̀túnba ọ̀farigidi àkókò láti ọdún yìí ṣé ọba ìlú yẹn ò mọ nǹkan tó ń ṣe secondly nígbà tí ibà Gani Adams tí wọ́n jẹ́ ààrẹ ọ̀nà kakanfò of Yorùbá land àwọn ọmọ Ondo state pẹ̀lú with the support of the governor of Ondo state kọ́lọ́n olódùmarè kó bá fi oríjì bàbá wa àkẹ́tì eh, àwọn fún alára wọn ni wọ́n decide pé à ah, wípé lọ́tẹ̀ yìí àwọn náà wọ́n ka àwọn wọ́dì wọ́n ka àwọn ìlú àwọn wọ́dì láti jẹ ààrẹ ọ̀nà kakanfò wọ́n ní owó ọ̀tí celebration wọ́n wá decide pé àwọn máa host Ìbà Gani Adams ní Ondo State event center kan wà international Ondo State international event center government ló ń control ẹ̀ through Akechi gómìnà wa the late governor of Ondo state àwọn ni wọ́n yọ̀ǹda event center yẹn ni wọ́n sọ wípé kí gbogbo ọmọ Ondo state kó wá host Ìbà Gani Adams ní ibẹ̀ after tí wọ́n jẹ ààrẹ ọ̀nà kakanfò o lè dùn mí fún ẹ torí pé o ní history tó bá yẹ kó ní history béèrè lọ́wọ́ Baba Akíntóyè bàbá Akíntóyè èmi tí mo fẹ́ sọ̀rọ̀ yìí èmi ní bá ní kí n lọ gbé àwọn ní àwọn ní guest speaker ní ọjọ́ yẹn béèrè lọ́wọ́ wọn èmi ni mo lọ fi mọ́tò mi ìkan náà mọ́tò mi lọ gbé bàbá akíntóyè ní inú ilé wọn ní Magodo estate èmi ni mo gbé wọn wá sí Ondo state èmi ni mo dá wọn padà sí ilé wọn lọ béèrè tó bá mọ̀ dáadáa so tí wọ́n wá síbẹ̀ láti gbogbo àwọn ọmọ Ondo state orí wọn ò gbé wọn mọ nǹkan tí wọ́n ṣe àbí tí wọ́n wò wípé wọ́n fi ọmọ ìlú àwọn wọ́n fi ṣe ààrẹ ọ̀dùn kákàǹkò tí wọ́n dẹ̀ celebrate Ìbà Gani Adams ní Ondo state tí bàbá akíntóyè dẹ̀ tún jẹ́ tọ́jà tó jẹ́ guest speaker ní ibẹ̀ so ọ̀rọ̀ ẹ ò dùn mí so mo tún wá táwọn ọmọ yẹn wá ń ṣe orúkọ bẹ́ẹ̀ ò dẹ̀ kọ́ṣọ̀ wọn mo dẹ̀ ti sọ tipẹ́ tipẹ́ wípé mo ti mọ̀ wáyé wípé bó ṣe máa ń wùwà wípé ọ̀tọ̀ nìkan tó máa sọ níta ọ̀tọ̀ nìkan tó máa sọ nílé bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ yẹn kan ni wọ́n dìde wọ́n sọ wípé ìwọ náà kọ́ fi oyè Ààrẹ Ọ̀nà Kakanfò lọ níbo náà ti ń pin tán ajá tó ń kan lè mọ́mù Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò six years ago wọ́n ti ṣe anniversary six years báyìí six years ago kí ni criteria tó máa fi fún ẹ ní ààrẹ ọ̀nà kakanfò tó o lẹ́gbẹ́ ni o ò lẹ́gbẹ́ o ò lẹ́gbẹ́ nǹkan tó dálẹ̀ o ò dẹ̀ ní history ìjàngbara o ò ní rárá the only history tó ní tá a mọ̀ ẹ́ sí òun náà ni wípé o ní history tọ́gìrì o dẹ̀ ní o dẹ̀ ní history informant o ṣe tọ́gìrì lẹ́yìn àwọn olóṣèlú o ṣe tọ́gìrì lẹ́yìn látọjà ó ṣe lẹ́tọ́gbìn lẹ́yìn akálà ìgbà tó ń ṣe fàyàwọ́ òun ṣe ínfọ́máǹtì àwọn custom ni so what are you saying so wọ́n sọ wípé ìwọ náà fún yìí Ààrẹ Ọ̀nà Kakanfò lọ wọ́n sọ pé wọ́n ò ní ìdí ẹ̀ gbogbo àwọn ọmọ ẹni wọ́n sọ káàkiri lórí social media stop ṣe bẹ́ẹ̀ o or else a máa bú sí fún ẹ gidi torí nǹkan tó ń sọ nǹkan tó ń sọ yẹn ẹ̀mí ẹ̀ ò gbé so bábà anybody máa sọ orúkọ bẹ́yẹn ìwọ ló dẹ̀ jáde síta nínú interview tí um, Saturday Hamilton tó wà ní London tí wọ́n ṣe fún ẹ the other time a gbọ́ nǹkan tó sọ àwọn èèyàn tó padà àwọn rìbísìtì fídíò yẹn lẹ́nu jọ́ mẹ́ta yìí ó sọ̀rọ̀ nípa oyè ààrẹ ọ̀nà kàkàǹkò ọ̀tọ̀ ní kó tó máa sọ níta ọ̀tọ̀ ní kó tó máa sọ fáwọn ọmọ ẹ̀ nílé kí ló dé tó wà hypocrite báyìí why tó bá fẹ́ sọ nǹkan tó bá fẹ́ sọ jáde síta kó sọ̀rọ̀ kó dẹ̀ stand on your feet so tó bá ń to oyè ààrẹ ọ̀nà kàkàǹkò kò kàn ẹ́ tó bá tẹ̀ mọ̀ kó bá fẹ́ jẹ oyè kó o tò ó máa tò ní ó máa tò ó dẹ̀ ní kàtẹ́rà tó ń lè fi fún ẹ ní ààrẹ ọ̀nà kakanfò ta ni kí ni nǹkan tó ṣe nílẹ̀ yorùbá ààrẹ ní history revolutionarist ààrẹ ní history activist ààrẹ ọ pẹ̀lú àwọn ogun wo ló fẹ́ da ààrẹ ọ̀nà kakanfò ló ní ẹ̀rù ààrẹ pẹ̀lú àwọn láti ayé military ni ààrẹ ti ń rìn ààrẹ pẹ̀lú àwọn tí wọ́n protest against the military kó tó di wípé a ní democracy ta nílé ni lọ bèrè dáadáa àwọn bàbá wa táwọn wọn náà tèrè yẹn àwọn tí wọ́n tèrè ní ààrẹ ọ̀nà kakanfò ẹ̀kọ́ rasan kuti àwọn bàbá wa chief Fẹ́mi Fálànà àwọn bàbá wa chief Gani Fáwẹ̀yìmí àti àwọn bọ́dà wa kọ́lọ̀ olódùmarè kó forí jù wọn mr Ọbádọ̀fin gbogbo àwọn yẹn àwọn tí wọ́n tèrè ní ààrẹ nìyẹn àwọn tá ààrẹ jọ dé tí wọ́n tí ààrẹ kọ́ṣẹ́ ní abẹ́ wọn tí wọ́n ń gáìdà rẹ nígbà yẹn òun nìyẹn tá lọ gá tiẹ̀ ta lọ̀gá ẹ kò sọ́gà kankan tá a mọ̀ ẹ́ síjú ọ̀gá olóṣèlú lọ so what are you saying níbo ni wọ́n ti train yẹn kí ni nǹkan criteria ìwo ló ní ẹgbẹ́ ìwo ló dálẹ̀ o ò lẹ́gbẹ́ o ló fẹ́ gba Yorùbá kúrò ní oko ẹrú ṣé orí íńtánẹ́ẹ̀tì ni wọ́n ti máa ń gba nation ni orí íńtánẹ́ẹ̀tì wọ́n ti ń gba nation ẹ̀yin íńtánẹ́ẹ̀tì ẹ̀yin íńtánẹ́ẹ̀tì wọ́ọ̀rì ọ̀wọ̀n yìí ẹ̀yin tó yẹ pé nǹkan tẹ́ ń ṣe kò kò bá òfin mu nǹkan tá à ń sọ fún ẹ òun ni wípé nǹkan tó bá fẹ́ ṣe dúró sórí nǹkan tó bá fẹ́ ṣe má ta sí ààrẹ o tó bá ta sí ààrẹ wà á kàbùkù tó bá ta sí ààrẹ wà á kàbùkù tó fẹ́ sọ wípé ògbọ́ gbogbo nǹkan táwọn ọmọ yẹn sọ ni gbogbo nǹkan táwọn ọmọ yẹn sọ gbogbo ẹ̀ là ń gbọ́ adẹ̀ ń gbọ́ gbogbo nǹkan tó ń sọ òde dá wọn lẹ́kùn automatically ìwọ ló rán wọn lọ ṣọ́ ara yẹn dáadáa lọ ṣọ́ ara yẹn dáadáa o this time around nígbà fún ẹ a máa dúró tiẹ̀ ni o bó ṣe wà yìí o fẹ́ nǹkan tó ń ṣe ẹ́ wípé o fẹ́ jẹ olórí ilẹ̀ Yorùbá o fẹ́ o fẹ́ jẹ olórí ilẹ̀ Yorùbá olórí ìdájọ́ tó Yorùbá tó dẹ̀ fẹ́ jẹun dẹ̀ ń wò níwò wípé Ààrẹ Ọ̀nà Kakanfò ní ọ́fíṣàpọ̀ ẹ̀ o ò dẹ̀ tó láti bi Ààrẹ Ọ̀nà Kakanfò wò tó yẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tó bá ń pè kò lè kàn ẹ́ orí ọ̀gá wa Ìbà Gani Adams wọ́n ti ṣe six years anniversary wọ́n á ṣe ten years anniversary wọ́n á ṣe twenty years anniversary wọ́n á ṣe forty years anniversary wọ́n á ṣe fifty years anniversary wọ́n á ṣe sixty years anniversary lágbára lọ́wọ́ Ọlọ́run nínú owó nínú ọlá nínú àlàáfíà nínú àìkúbálẹ̀ ọ̀rọ̀ òun ni wọ́n máa ṣe so èèyàn máa ń kọ́ṣẹ́ ni ó dẹ̀dẹ̀ láti kọ́ṣẹ́ ṣe bóde join ọ́fíìsì rí ó sá kúrò ń bẹ̀ ni so antecedent wo ló ní tọ́lá fẹ́ fìyàn jẹ́ ààrẹ ọ̀nà kakanfò wọ́n á wọ antecedent yẹ ta ló tiẹ̀ mọ̀ ẹ́ gan nígbà tí ààrẹ jẹ́ ààrẹ ọ̀nà kakanfò who knows you so wá dáre síta wá sọ oríṣiríṣi gbogbo àwọn nǹkan tó ń sọ kiri yẹn kò ṣe ti tiwa o so gbogbo àwọn Yorùbá àwọn tó dẹ̀ jẹ́ èèyàn pàtàkì nílẹ̀ Yorùbá wọ́n mọ nǹkan tó ń lọ wọ́n mọ olórí wọ́n mọ ẹlẹ́nu wọ́n mọ fẹnu bugate wọ́n mọ fẹnu dáwáyà wọ́n mọ fẹnu gba nation so fẹnu gba nation ni ọfẹ fẹnu ba nation o o o ẹkanta any problem rí the only problem tó ma kọ́kọ́ ẹkanta láti gbà tó sọ pé tó ti ń pariwo ẹ kiri ó ní gbà táwọn tí àwọn àwọn ọlọ́pàá àwọn SSS tí wọ́n wá sínú ilé ẹ táwọn DSS wá sínú ilé ẹ lórí tàbí wọ́n àtọ́dẹ̀ wá sínú ilé ẹ náà òfò fẹ́ǹsì ni bó ṣe òfò fẹ́ǹsì òfò fẹ́ǹsì ọ̀dà sí ọ̀dà side nọ́ọ̀sì tó tọ́jú ẹ inú ilé nọ́ọ̀sì tó tọ́jú ẹ àtìyá ẹ bó ṣe ń ké ń bẹ̀ tí wọ́n fi tọ́jú ẹ̀ ó kúrò ń bẹ̀ ó kúrò lọ́dọ̀ nọ́ọ̀sì yẹn ó gba iléṣà lọ gbogbo bó ṣe gba iléṣà lọ gbogbo ẹ̀ la mọ̀ bó ṣe kúrò níléṣà tó padà tó gba tó gba ọ̀nà ṣákí lọ sí kútọ́nu tó dé kútọ́nu tó fẹ́ máa lọ sí germany tí wọ́n arrest yẹn ní ní ibẹ̀ yẹn gbogbo ẹ̀ náà ló wà lọ́wọ́ wa dátà yẹn wà lọ́wọ́ wa dósì yẹn wà lọ́wọ́ wa o lọ́ṣọ́ ara yẹn dáadáa so tó bá fẹ́ fèsì ààrẹ fèsì ààrẹ sọ̀rọ̀ tó bá fèsì ààrẹ àwọ ààrẹ òní bẹ́ẹ̀ sọ anything mọ̀ this time around àwa ọmọ ààrẹ la máa fèsì ẹ̀ tó ló kéré sí nọ́mbà rẹ̀ ó pátápátá so ó lọ síbẹ̀ nìyẹn ṣé wọ́n gbọ́ nígbà tí wọ́n tí wọ́n declare ààrẹ wanted ààrẹ tó bá military jà látàyè military làrẹ ti lórúkọ náà ààrẹ bá military jà ààrẹ bá àwọn ìjọba jà àìmọye àwọn gọ́ọ̀mẹ̀ntì ààrẹ ti ń fèsì ọmọ ọdún ààrẹ ti ń fèsì àwọn gọ́ọ̀mẹ̀ntì ni tí wọ́n ti ń jà fún democracy ní tí àwọn bá fẹ́ ṣe nǹkan ló máa dúró ni ó gbọ́dọ̀ wà over ambitious ó sì wà over ambitious jù lọ kíw kò tí kàn ẹ́ kò ì kàn ẹ́ rárá rárá lọ kíw ààrẹ ọ̀nà kakanfò ní ààrẹ ọ̀mọ̀ pé àwọn máa jẹ ààrẹ ṣebí annulment of June twelve òun ló bí nǹkan tí wọ́n ń pè ní OPC ìgbà tí wọ́n àná election June twelve làárẹ̀ wò wípé à odidi MKO Abiola pẹ̀lú owó tó ní pẹ̀lú pasipati ẹ̀ pẹ̀lú connection ẹ̀ tí MKO Abiola bá lè dìbò ní nílẹ̀ ní Nàìjíríà yìí tí wọ́n bá lè deprive rẹ̀ ní right ẹ̀ kò sí èèyàn kankan tí ó lè àdé ní góòlẹ̀ ní Nàìjíríà automatically àwọn bíbí wọn ti sọ wá di born to born to be a slave àwọn dẹ̀ pẹ̀lú àwọn ní born to rule ìyẹn ni wọ́n fi ni wọ́n fi dá OPC sílẹ̀ ààrẹ ò lè mọ̀ fáwọn àjàdọ̀pá ọwọ́ wo bọ́lá ń ṣe wá crown ààrẹ nígbà tó lọ́ máa wá crown ààrẹ títorí MKO Abiola ni ààrẹ àti Dr. Fáṣeun Dr. Fáṣeun náà wà ní àwọn tó tún ní ààrẹ àti Dr. fashion, ni wọ́n dá OPC sílẹ̀ àjẹ́lọ̀gbà tó lọ́ máa crown effort ààrẹ ààrẹ ló tún wá subsidi MKO Abiola kó máa wo bí nǹkan ṣe ń rìn ààrẹ ò dẹ̀dúpọ̀ ààrẹ ò dúpọ̀ rárá bẹ́ẹ̀ dé kan ni à ń ṣe tí ààrẹ ń ṣe bẹ́ẹ̀ dé kan òun ni eh, olóyè Ọ̀yọ́ kan bàbá wa mo gbàgbé orúkọ wọn tí wọ́n wá sí program wa náà wá síbẹ̀ ni wọ́n sọ pé à ah, kí ààrẹ ọ̀nà kakanfò náà pé ààrẹ ní ààrẹ ọ̀nà kakanfò nígbà kan náà à ah, ah, ààrẹ ní kí ni túmọ̀ ilé ẹ stop ẹ̀ àwọn ìdá ààrẹ ọ̀nà kakanfò létà létà kó tó di pé gbogbo movement yẹn ó bẹ̀rẹ̀ tọ́lọ̀ fún wa káwọn ẹ̀fọ́ ọ̀tà rẹ̀ ààrẹ ọ̀nà kakanfò dìtẹ̀ MKO Abiola ààrẹ ọ̀nà kakanfò wọ́n wọ́n wọ́n wọ́n gbèjà MKO Abiola ọlọ́dẹ padà crown ààrẹ ọ̀nà kakanfò àwọn náà wá padà wá subsidi MPO Abiola bí làwọn ṣe ṣe nǹkan nìyẹn kò kí ń ṣe pé kó máa kó máa wà kó wà over ambitious Kakanfò àwọn náà padà wá subsidy MPO Abiola bí làwọn ṣe ṣe nǹkan nìyẹn kò kí ń ṣe pé kó máa kó máa wà kó wà over ambitious kó máa lé nǹkan tí agbára ẹ̀ kù agbára ẹ̀ ọ̀ka ọwọ́ mi ò tó máa fi gbọ̀ngàn fa lọ́ṣọ́ ara ẹ̀ last warning òun lélẹ̀ tí o bá kìlọ̀ fáwọn ajá ẹ̀ tó bá tún bọ́ sórí social media tó bẹ̀rẹ̀ sí sọ tó bẹ̀rẹ̀ sí sọ rí gbèrègbè ẹnìkan dìde ó lóun bàbá kinní kan state yẹ ọmọ yìí pé nǹkan burúkú ni kọ́ máa pèèyàn ní bàbá kinní kan bàbá ìlú kọ́ máa forúkọ ìlú àwọn òfin máa dárúkọ àwọn yẹn because àwọn yẹn wọ́n fi ìlú òfin máa dárúkọ wọn kọ́ni ti kọrin ní ìgbà kan sọ pé ọlọ́run má ṣe ní bàbá èkó láyé ìwọ́ pẹ̀lẹ́ ní bàbá kinní kan state náà ti jọba gbé òun rí nǹkan kan ṣe ọ̀rẹ́ sọ pé òun jà fún Yorùbá nation ó lè rí tí kankankan wá bọ́ síta òun sọ wọ́n wọ́n so gbogbo àwọn gbogbo àwọn rí praf yẹn àwọn ọba wọn lọ́rọ̀ ìwọ àdèmà fún ẹni back to back this time around lọ sọ ara yín dáadáa ààrẹ ọ̀nà kákàfò kì í ṣe ní àrífín thank you. ẹ̀yin ènìyàn wa ní orí ìkànnì yìí àṣàkẹ́ tv show ẹ ti bá wa gbọ́ wọn bẹ́ẹ̀ yẹn <laughs> ẹ jọ̀ọ́ pẹ̀lú gbogbo nǹkan tí ẹ̀yin ènìyàn wa ẹ ti bá wa farabalẹ̀ ẹ ti gbọ́ nǹkan tí bàbá yìí tí wọ́n sọ àwọn náà sì ná ọmọ títí wọn o àgbàlagbà ní ilẹ̀ yorùbá tó jẹ́ wípé ẹ̀yin ló yẹ kí ẹ máa wá bí àlàáfíà ṣe fẹ́ wà nínú ìlú ẹ̀yin lẹ ti wá ń ta epo sí i ẹ̀yin lẹ ti ń fẹ́ná sí i ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ó lé sí i hmm. bàbá wa Ìgbòho ṣá àwọn lẹ́rí tí wọ́n ń sọ̀rọ̀ yẹn àwọn náà dá wọn lóhùn wọn fún wọn lé sí i ẹ̀yin ènìyàn wa ẹ jẹ́ kí á farabalẹ̀ kẹ́ ẹ bá wa gbọ́ èsì àti ìdáhùn torí pé gbogbo ọ̀rọ̀ ló ní ìdáhùn ó kàn yẹ pé nígbà míì kì í ṣe gbogbo ọ̀rọ̀ lẹ́yìn máa fi èsì sí ni ṣùgbọ́n lè tí wọ́n sọ yìí èsì ẹ̀ wà ńlẹ̀ àbáwá ìgbowó ṣà ó bàbá dámì ẹ bá wa gbóhùn sókè ẹyẹ ènìyàn wa ẹ bá wa tẹ́tí ńlẹ̀ kẹ bá wa gbọ́ nǹkan tí bàbá wa ìgbowó ṣà tí wọ́n sọ. ọmọ wa kò kàdé ipò tó lọ́n fi mí sí gan tí mo ronú rẹ̀ rí ìyá mi bàbá mi gan ronú orúkọ tí wà yìí ẹ́ tó <laughs> ṣé àṣepẹ ṣé ṣé kí ni ṣé ẹ̀yin pẹ̀lú bàbá wa olóyè wa ààrẹ ọ̀nà kakanfò yorùbá land ṣé àṣepọ̀ wà láàyè ẹ̀yin pẹ̀lú wọn ẹ̀jẹ̀ máa ń ṣe pọ̀tù wẹ́dà. ẹni ẹni tẹ́rí àwọn èèyàn ọmọ tó mọ ààrẹ ọ̀nà kakanfò ó yẹ alágbára ni wọn fi yàn lásán jẹ ẹnu tó tèmi dùn sí i nígbà tèmi ò ní jẹ bí tiẹ̀ jẹ nígbà ọkàn mi tó bá kàn fi mí jẹ ẹni ọkàn náà ni wọ́n fún yẹ. God bless you. kájú ẹ òun ni wọ́n fún yẹ bẹ́ẹ̀ mo bá kájú ẹ ibi ni fún wọn ní fọmọdé tó ṣùgbọ́n tó kájú ẹ òun ni wọ́n fún yẹ hmm. kọlọ́n kan bá la ẹtọ́ lọ́run kó ká bèrè ogun. ó jẹ́ kó fún wa ó ká rí wọn pẹ́pẹ́pẹ́ wọn jẹ pẹ́ inú mi dùn sí náà inú mi dùn sí jù kí n tèmi. Hmm. Ah, so

àti sọ́kọ ìyàwó rẹ̀ ló easy ẹ so easy ẹ dá mi ló bàbá so easy. kò easy o kò easy àtọ́lá tọ́. so lórí gbogbo ilẹ̀ Yorùbá ààrẹ ọ̀nà kakanfò fi Yorùbá land kì í sóye kékeré hmm. kì í sóye kékeré ọ̀rẹ́ mi ọkùnrin ó ní òsàbí àfin aláàfin kò sí é rí fín ó ní òsàbí àfin ní aláàfin kò sí é rí fín àkẹ́dá ní alákẹ́ mọ́kò kéré o. ó ní òwú tí wọ́n fi rán sọ lóhùn lẹ́ ń dowú ẹni bá sọ̀rọ̀ asẹ́yìn lẹ́yìn ẹ̀yìn mú ni ẹ̀ka kí mú sí pẹ́lẹ́gàn lélẹ́yìí bẹ́ẹ̀ lọ́rọ̀ àwọn bàbá yẹn àwọn alágbára yẹn rì ipò ààrẹ ọ̀nà kankan fún wa jẹ́ pọ ọmọdé ni bí ọba tọ́ ọba gàdá dà hmm, God bless you my brother. èsì kù tó máa fowó jẹ náà. Hmm. àwọn kan jẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá kó jẹ sọ́ba gbó kó fi fún jẹ àbí bàbá gbó Sunday gbó aláàbílẹ̀ ni mo fi yẹn jẹ ẹ tó bá dẹ̀ tọ́ ni pé owó tí ó fi jẹ hmm. ẹ yọ dẹ̀ wo yóò wo gbogbo gbogbo ìrìn tẹ́yẹ̀ rìn káfọwọ́sowọ́pọ̀ káwọnú orí ilẹ̀ wa gbogbo ibi tó kù abá ká lè because tí baba àwọn baba ní tí oúnjẹ bá ti wọnú ìṣẹ́bùṣe ìṣẹ́bùṣe àwọn baba náà sọ bẹ́ẹ̀ ohun tó jẹ́ bá ti kó ònú ìṣẹ́ o ti bùṣe ok na ó jẹ wọlá nílẹ̀ yorùbá ń sìn sálẹ̀ lóko sálẹ̀ lódò àlẹ́ lọ. ọkọ oríire ọlọ́run ni ó kó mi yọ ah, torí pé èrò ọ̀tá ni pé kí n kú ní july four mm-hmm. kódà àwọn ọmọ yorùbá ń bẹ́ẹ̀ nú ẹ̀ pé kí n ṣùgbọ́n náà ó fira ẹ̀ hàn ní pé ẹ̀yin ènìyàn lẹ́yìn bẹ́ẹ̀ni èmi lọ́lọ́run gbogbo ogun tó kẹ́ gbé tu ọmọ yẹn tó bẹ́ẹ̀ sì lè dẹ́rù tó èmi á kó ẹ̀mí ẹ̀ kálukú sọ tiẹ̀ ọ̀kẹ́ ọ̀kẹ́ lẹ́sẹ̀ ọ̀bẹ ń fún àwọn ìsọ̀ lọ́hùn gbogbo tó bá wọ̀ kọ́ mọ̀ wí ohun táwa ń sọ fún wọn ni pé ìyà ń jẹ Yorùbá ìlàjì ohun tó ṣẹlẹ̀ sí mi yẹn tí làtà ìbáṣe wọn parẹ́ nu ayé ni èyí ò dẹ̀ kí gbẹ̀yìn òdi ìjagun ohun tí mò ń sọ fún yín yẹn lórí ọ̀rọ̀ Yorùbá sẹ̀ yóò padà yé everybody torí pé tá a bá tètè gbára wa ó tó late hmm. àwọn ọmọ Yorùbá fúnra wa táwọn bàbá wa bá ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa a ti ṣe tán yẹ ká ṣe hmm. Fúlàní ó kó lórí ilẹ̀ wa ara ìdá oko wa bàbá ti wá lé wọn kó òun oko wa tán táwọn ará ìdá kó next step kí ló tó kù step by step lọ́rọ̀ ilé ayé hmm. ẹjẹ àfọgbọ́n jagun àkọ́kọ́ lé fúlàní kò nùgbò wa tí wa ó mọ̀ tálàfẹ́ ò sì wà ńbẹ̀ tálàfẹ́ bá ti wà ńbẹ̀ á tún wá sọ pé ó kìkì lọ́kàn. ènìyàn wa ní orí ìkànnì yìí àṣàkẹ́ tv show ẹ ti bá wa gbọ́ wọn bẹ́ẹ̀ yẹn <laughs> ẹ jọ̀ọ́ pẹ̀lú gbogbo nǹkan tí ẹ rí àti èyí tí ẹ gbọ́ tí bàbá Ìgbòho ṣàtiwọn sọ níbo ló ti jọmọ́ wípé àwọn fẹ́ jẹ olórí nílẹ̀ yorùbá gẹ́gẹ́ bí nǹkan tí bàbá tó sọ̀rọ̀ bàbá tí wọ́n jẹ́ òsì fún ibà Gani Adams ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá hmm. wọ́n ní ṣe ni wọ́n fẹ́ jẹ́ kí bàbá Ìgbòho Òòṣà wọ́n fẹ́ jẹ olórí ilẹ̀ yorùbá ni hmm. bàbá yìí nígbàdí gbogbo bí wọ́n ṣe sọ̀rọ̀ láàrin gbogbo àgbáyé láàrin gbogbo lọ́balọ́ba ilẹ̀ yorùbá tí wọ́n ti sọ̀rọ̀ wọ́n láwọn ò nílò ṣíṣì àwọn ò nílò owó àwọn ò nílò oyè kankan wọ́n ní ẹ bá wa pín ètò yìí kó kan òsì ibà Gani Adams kó kàn wọ́n lára bàbá Ìgbòho ṣáni wípé ẹni tó tọ́ sí náà ni wọ́n fi jẹ yẹn oyè ibà Gani Adams láàrin ilẹ̀ Yorùbá kì í ṣoyè kékeré ǹjẹ́ ẹ ti wá rí wípé àwọn ọmọlẹ́yìn ibà Gani Adams àwọn ni wọ́n ń pilẹ̀ ogun nílẹ̀ Yorùbá o ní ìgbà tí fúlàní tí wọ́n gbógun dìde tẹ̀yìn ṣẹ̀ṣẹ̀ tí wọ́n gbógun títí yín dìde ẹni ẹ̀jọ̀ mú nǹkan lẹ̀ níbo lẹ ti rí pé bàbá Ìgbòho ṣàṣọ wípé àwọn jọ fẹ́ bá yín mú nǹkan lẹ̀ báyìí arákùnrin yìí wọ́n náwọn dúró wípé nǹkan táwọn dúró fún náà ni wípé ká gbara kúrò lọ́wọ́ àwọn fúlàní kí àwọn bàbá wa lè máa ráyè lọ sóko kí a lè rọ́wọ́ mú lọ sẹ́nu ká lè róúnjẹ jẹ ní ilẹ̀ wa ẹ lọ́wọ́ ilẹ̀ Biafra kò sí màálù ẹyọ kan ń bẹ̀ mọ́ màálù ẹyọ kan tó kéré báyìí kò sí ní ilẹ̀ Biafra mọ́ ẹ wo ọ̀dọ̀ wa nílẹ̀ Yorùbá bí wọ́n ṣe lé wọn níbẹ̀ ibo ni wọ́n ń darí wá <laughs> wọ́n ní ilé tó bá nílẹ̀kùn òun ni ẹran sáwọ́ ọ bọ́n ṣe lé wọn ní ilẹ̀ Biafra lọ́hùn ọ̀dọ̀ wa ni wọ́n ń sá wá nígbà tó jẹ́ pé àwa ò ní ètò kankan tá a ṣe sílẹ̀ kò sí ètò kan àwọn ọmọ Ìbà Gani wọ́n láwọn ní ọmọ ogun bàbí ẹjọ́ ṣé àwọn ọmọ ogun tí wọ́n wá ní ṣé nǹkan tí wọ́n fẹ́ máa wá ṣe nílẹ̀ Yorùbá lélẹ́yìí a ní kí á pé bírítíkó ká pé bírítíkó ká forí kò síbì ká fẹnu kò síbì ká ní ìmọ̀ ìṣọ̀kan ká bá lè gbára wa kúrò lóko ẹrú fúlàní lọ́wọ́ àwọn tí wọ́n ń pa àwọn èèyàn tí wọ́n ń gbé àwọn tí wọ́n ń gba ránsọ́ọ̀mù ẹ wá gbọ́ nǹkan tí bàbá àgbàlagbà yìí sọ àgbàlagbà ni yí bàbá yìí tí nǹkan bá ṣẹlẹ̀ láàárín èèyàn méjì bó tẹ̀ jẹ́ ọ̀rẹ́ bó jẹ́ ọkọ àtìyàwó ẹnìkan máa wà tápẹ̀tù sí wọn nínú kí ló wá dé tó jẹ́ pé ẹ̀yin tẹ̀ jẹ́ àgbàlagbà tẹ̀ tí wá jẹ́ òsì Ìbà Gani Adams ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá ṣé ẹ̀yin yẹn gan ló yẹ kẹ́ tí wàá máa wá tẹ epo sí i ṣé ẹ̀yin yẹn ló yẹ kẹ́ tí wàá máa wá dákun nǹkan tó yẹ káwọn ọmọ kéékèèké máa ṣe kẹ́ ẹ̀ bá wí. wọ́n máa sọ wípé Yorùbá kò sí èdè tó dára tó èdè wa bá a ṣe ní àkànlò èdè la ní òwe la ní oríṣiríṣi. ṣá mọ èdè. àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ kí ló wá dé tí àgbà tiyín wá wà lọ́jà báyìí torí ọmọ tuntun wá ń wọ́ ẹ̀yin ò wípé ẹ ń dákún gbogbo nǹkan tó wà ńlẹ̀ ni ṣé ilé la máa wá rán nígbà tí fúlàní tí wọ́n ń dúnkokò mọ́ wa tí wọn kó oúnjẹ wá sílẹ̀ yorùbá mọ́ ẹyọ̀ kan tó ti jáde nínú wọn tó sọ̀rọ̀ gbogbo yín lẹ rí torí tí wọ́n bá lé fúlàní kan nílẹ̀ yorùbá wọn á pa gbogbo ọmọ yorùbá ẹ̀yin iná nínú yín ti jáde tí wọ́n ti sọ̀rọ̀ ẹ̀ tí wọ́n bá lé fúlàní nílẹ̀ yorùbá ṣé wọn nílé àwọn ọmọ wa tó wà lókè ọya ìbẹ́ ti fi wọn lọ́rọ̀ sọ ẹ mọ̀ wípé ti fún wọn lọ́rọ̀ sọ nìyẹn nígbà tẹ́nìkan bá ń gbé tẹ̀yìn kan tẹ́tí jẹ́ ọmọ Yorùbá tá a jọ ń sọ èdè kan náà tẹ̀ ń takò kí wá ní bàbá Ìgbòho ṣàkí ni wọ́n rà nígbà yín báyìí o ẹ̀yin ń pa ìtàn ẹ mọ bí wọ́n ṣe gba kinní kan lọ sí Kotonu wọ́n sọ lọ́jọ́ yẹn wọ́n ní bí aláàfáà ṣe wà ní babaláwo onífá pásítọ̀ gbogbo ẹ̀ làwọn àwọn DSS ni wọ́n kó wá sílé wọn ṣé kò ti wá ń jọra wọn ẹni ẹ mọ gbogbo ìrìnsẹ̀ wọn ẹ mọ ibi tí wọ́n ń rìn sí ẹ̀yin ò ṣe jáde kẹsàn wípé ẹ mọ gbogbo ìrìnsẹ̀ àwọn fúlàní kí ló dé tó jẹ́ pé ọmọ yorùbá lẹ̀ ń ṣọ́ lọ́wọ́ lẹ̀ ń ṣọ́ lẹ́sẹ̀ lẹ́yìn alamí tẹ̀lé wọn lẹ́yìn tó ń ṣọ́ wọn ẹ̀yin kan iná lẹ́ni ẹ̀ ń ṣọ́ wọn o gbogbo bí wọ́n ṣe wá sí wá ṣòkú ìyá wọn ẹni ẹ̀ mọ́nítọ̀ wọn ẹ ti padà jáde lẹ́yìn ìyẹn lẹ ti sọ gbogbo ọ̀rọ̀ yìí dà sílẹ̀ ah yorùbá jẹ́ ká ronú ara wa ẹgbìnrin ọ̀tẹ̀ òun lè lè tẹra wọlé yìí ẹgbìnrin ọ̀tẹ̀ òun lẹ lára wọlé yìí kò lè gbé wa débì kankan kò lè gbé wa débì kankan gbogbo àwọn ẹ̀yà tó kù ni wọ́n ń gbé ìgbésẹ̀ ṣùgbọ́n Yorùbá ìjọ ò la fẹ́ ronú ìjọ ò la fẹ́ kúrò nídìí tẹ̀m̀bẹ̀lẹ̀kù ẹ wá kí àdúrà mọ́lẹ̀ wọ́n á lo igba ọdún wọ́n á lo ọgọ́rùn-ún ọdún ṣé bàbá Ìgbòho ṣàsọ fún yín pé òun fẹ́ jorí ààrẹ ọ̀nà kakanfò ni ẹ lọ mú fọ́nrán yẹn jáde ibi tí wọ́n ti sọ níbo ni wọ́n ti sọ bẹ́ẹ̀ kí ló dé à ń jèkuru pé kó tán nígbà ẹ̀yin ẹ ti ń gbọ́wọ́ rẹ̀ sáwo ẹ wo àwọn èèyàn tẹ́bi ń pa nínú ìlú ẹ wo bí ìlú ṣe le kokoko ẹ lọ sílẹ̀ ibòsẹ̀ ẹ ò lè rírú ẹ̀ ń bẹ̀ àwa yìí náà ni gbogbo ẹ̀ ń bá jà àwọn gómìnà àwọn olóṣèlú wa wọ́n ń ṣe eléyìí tí wọ́n ń ṣe lápá kan àwa tó a ti jẹ́ ará ìlú tó yẹ kí a fìmọ̀ ṣọ̀kan tó yẹ ká ká fẹnu kò sójú kan ká bá a lè gbara wa nínú wàhálà yìí ẹ̀yin iná lẹ ti wá ń jáde lọ́tún tẹ̀ ń jáde lọ́sì tẹ̀ ń jáde ní gbogbo ẹ̀ tẹ̀ ń sọ̀rọ̀ àgbàlagbà kan tó yẹ kọ́mọdé máa ṣe kí wọ́n bá wí. Ah! Yorùbá ẹ jẹ́ ká ronú ara wa o a ò lè máa bá a lọ báyìí o nǹkan ń bàjẹ́ o àgẹ̀dẹ̀ ń bàjẹ́ àná ń pọ́n ni o gbogbo ilé tẹ́ ẹ ra wọlé tẹ́ ẹ ń ṣe yìí ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àná ń pọ́n ni. Yorùbá jẹ́ ká ronú ara wa ẹni ẹ àwọn yorùbá nation ẹ kìíní kan ṣé yorùkọ tó tẹ̀ gbé sórí yẹn ṣé wọ́n sọ fún yín wípé ẹnìkan ló wà fún ni gbogbo wa ló jọ wà fún àǹfààní yorùbá nation fún gbogbo ọmọ yorùbá ni àǹfààní wo la wá rí nínú wọn nàìjíríà báyìí tá a bá gba orílẹ̀-èdè wa gbogbo wàhálà ẹjọ́ tá à ń tò yìí kò ní sí ń bẹ̀ ètò ààbò á wà ilé ìwé ọ̀fẹ́ ilé ìwòsàn ọ̀fẹ́ iná mọ̀nàmọ́ná ọ̀nà tó já gerege iléeṣẹ́ á wà iṣẹ́ á wà fún àwọn ọ̀dọ́ gbogbo owó ilé ètò olóṣèlú ń gbé fún yín àwọn kí ló fẹ́ ṣe nínú ìgbésí ayé yín kí ló fẹ́ ṣe nígbà tẹ́yìn bá jókòó tẹ́ ẹ gbowó báyìí àwọn ọmọ tí wọ́n wá ń jáde iléèwé ẹ wo nǹkan tí wọ́n ti sọ ayé àwọn ọ̀dọ́ dà nígboro ìyẹn là ń sọ ẹ wo àwọn èèyàn tí ebi ti lù pamọ́lé ẹ ò rí yẹn kẹtara abiyamọ kẹtara èèyàn wípé àjọ jẹ́ ẹ̀yà kan náà nǹkan tí bàbá Ìgbòho ṣàdúrólé lórí nìyẹn wọn ò ní ebi ń pa àwọn ebi ò pa wọn ṣé ilé tí wọ́n fẹ́ sùn ni wọn ò rí ni ṣùgbọ́n wọ́n ní ìyà ń jẹ àwọn ìyà ń jẹ ìran mi ìyà ń jẹ àwọn ènìyàn mi ìyà ń jẹ mẹ̀kúnnù àwọn dúró tán ó wá kù sọ́wọ́ àwọn ọba láti ṣe àtìlẹ́yìn fún wọn gbogbo àwa ọmọ yorùbá ká ṣe àtìlẹyìn fún wọn wọn ò ní àwọn nìkan làwọn fẹ́ dá o oníkálukú ìwọ tó ní ọmọ ogun méjì mẹ́ta àtàwọn tó ní ọmọ ogun bàbí ẹ kó gbogbo ẹ̀ síta kẹjẹ ká fi tákù insecurity ká lè ní àlàáfíà lórí ilẹ̀ wa nǹkan tí bàbá Ìgbòho ṣàdúrólé lórí ni kò sì sí nǹkan tó máa ṣẹ̀mí wọn Elédùmarè á wa dá wọn sí Elédùmarè á wà pẹ̀lú wọn gbogbo ogun tí ẹ bá gbé báyìí àwọn ló máa borí kí ló dé ẹ ò tẹ ẹ̀rọ ti gbogbo wàhálà ilé tí búbù tó dá kalẹ̀ sí wọn ní gbogbo ìgbà yẹn ẹ ò tẹ ẹ̀rọ yẹn ah yorùbá ẹ má jẹ́ ká jẹ́ afibiṣu olóore mo máa sọ wípé ẹ̀yin tẹ́ ẹ̀ jáde tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ yìí ẹ gbà á ládùúrà wípé kí DSS ẹyọ̀ kan kó wá ṣe àbẹ̀wò sílé yín káwá mọ̀kàn tẹ́ fẹ́ dánwò lára ṣèbẹ́ ni wọ́n gbé wọn gba fẹ́ǹsì wọ́n gbé wọn gba gbogbo ẹ̀ ẹ ní kí DSS ẹyọ̀ kan kó wá bẹ̀ yín wò ẹ wá wọn ìpò jura wọn lọ nígbà yẹn ṣùgbọ́n àdúpẹ́ ẹ̀mí gbogbo nǹkan tó tó tó fa wàhálà sí yín lágbádá báyìí kò ju wípé bí arákùnrin ṣe padà tí wọ́n fi ẹsẹ̀ ara wọn rìn wá sí ilẹ̀ bàbá wọn ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù ẹyẹ ènìyàn wa ẹ bá wa ṣe àdúrà fún bàbá wa Ìgbòho Ṣàwó bàbá Dámì wípé kí Elédùmarè kó bá wa wà pẹ̀lú wọn gbogbo ibi tí wọ́n bá rìn sí kí àánú Ọlọ́run àlàáfíà Ọlọ́run kó máa bá wọn gbé a ò ní gbọ́ aburú lórí ẹnìkọ̀ọ̀kan wọn wọ́n lọ o gbogbo bí ẹ ṣe dìtẹ̀ yìí náà nígbà yẹn nìyẹn gbogbo ilẹ̀ ti wá ẹ ti wá fojú hàn síta báyà ti ń rí bẹ́ẹ̀ ṣe dìtẹ̀ ọmọ Adéyẹmọ náà nìyẹn ó wá yà yín lẹ́nu ó jọ yín lójú pé wọ́n lè padà wá wọ́n padà wá ẹ wá mọ ibi tí ẹ fẹ́ fi sí mọ́ ẹ wá lè gbé sára mọ́ kìnní yẹn wá ń tì yín jáde pé kẹ́ máa sọ̀rọ̀ ó yá ẹ sọ̀rọ̀ ó kù díẹ̀ káàtó o Yorùbá ẹ jẹ́ ká lọ ronú ara wa o orílẹ̀-èdè yorùbá òun náà nìkan lọ̀nà àbáyọ a sì máa gba orílẹ̀-èdè wa pẹ̀lú àlàáfíà láṣẹ Èdùmàrè ẹ̀yin ènìyàn wa ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu bàbá tí wọ́n sọ̀rọ̀ yìí òsì ààrẹ Ìbà Gani lẹ rí yẹn àwọn ni wọ́n sọ àdúrà ọ̀rọ̀ tẹ́ ẹ gbọ́ lẹ́nu wọn yẹn sílẹ̀ ẹ̀yin náà ẹ bá wa fi èròǹgbà tí ń sí abẹ́ fọ́nrán yìí ẹ bá wa pín ètò ìkókàn wọn lára ní orí ìkànnì yìí náà ni èmi náà ni ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín Àṣàkẹ́ TV show Odùduwà á gbè wá o láṣẹ Èdùmàrè